hadith 578 nínú tíra sọ̀híwà al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àni Àìṣà látọ̀dọ̀ Àìṣà kí Allah yọ́nú sí kọ́ọ̀lát ó sọ pé kúnnà nisa'ul mu'minat àwọn obìnrin onígbàgbọ́ òdodo lásìkò tiwọn ìyẹn shihadna مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر wọ́n máa wá kí irun àsùnbá pẹ̀lú ànàbì wọ́n máa wá síbẹ̀ ibi tánàbí ò ti kí ṣubú yìí wọ́n máa wá táwọn náà jọ kírun. mutalafiat bimuruti hinna nígbà bá sì ń bọ̀ wọ́n máa da aṣọ gbàgẹ̀rẹ̀ wọn wọ́n á dàbò gbogbo ara wọn. àwọn èyí máa wọ aṣọ kítòkítòkítò tí ẹ̀yin ń wọ̀ wá sí mọ́ṣáláṣí lónìí. aṣọ tẹ́ ẹ wọ̀ pápá yín ó yọ ọ́ lẹ̀. aṣọ tẹ́ ẹ wọ̀ tí ẹsẹ̀ yín dé orúnkún yín tí ó yọ ọ́ lẹ̀. àwọn obìnrin àkọ́kọ́ àwọn èkírun báhùn mútàláfíà àti bí murútù ìnà murút ó ní aṣọ gbàgẹ̀rẹ̀ orúkọ míì nìyẹn fún jẹ̀lìbáàbù nítorí pé ìtumọ̀ jẹ̀lìbáàbù náà ni aṣọ gbàgẹ̀rẹ̀ wọ́n wàá da aṣọ gbàgẹ̀rẹ̀ yìí láti wá kí irun mọ́sálásí. thumma yanqalibna ila buyutihinna lẹ́yìn na lẹ́yìn náà wọ́n á padà sílé wọn ṣìnà ìyẹ̀kọ̀dí iná sọ́lá ìyẹn nígbà tí bá ti parí irun wọn ni o nígbà tí bá wá ń lọ lé àwọn ọkùnrin náà ti bọ́ sí gbàgede masalasi láyàárífòhù na ahadun minaligalas ẹnìkan kan ò ní dá àwọn obìnrin yẹn mọ̀ pé ìyá alágbájá ni ìyá tàmẹ̀dùn nìyí ìyá alámarin ló ń lọ yìí na ahadun ẹnìkan kan ò ní dá wọn mọ̀ yàtọ̀ síra wọn. kí sì nìdí ẹ̀ minali galas nítorí òkùnkùn ò tí ì tán níta lásìkò náà nítorí pé òkùnkùn kò tí ì tán níta ní àsìkò náà o lè practicalize kìíní yìí o tó bá di láàárọ̀ ọ̀la tó bá di ní àárọ̀ ọ̀la wo táìmù tẹ kí ṣubú yìí mọ́ṣáláṣí yín kọ wá bọ́ta kọ wá wo ẹni tí ń lọ sọ ọ dá mọ̀ pé lágbájá ló ń lọ yìí tó ga sí pé tó ń tìǹ bá kọ fèsì sí ọlọ́ọ̀kan so lè rí ojú ẹ̀ clearly so lè rí ojú rẹ̀ kedere tọ́ọ̀ bá ti lè rí ojú ẹ̀ kedere àsìkò gálásì sì wá ń ta nìyẹn lẹ́yìn gálásì òun ni ká rí ojú kedere ẹni tí ń bọ̀ yìí òun rèé lágbága ló ń bọ̀ yìí ìkírun lásìkò gálásì yìí làwọn kan wá lérò pé a lè kírun síwájú àsìkò tí kò ì dá wa lójú pé àlùfájàre ti là má fi irun rẹ ṣe sàrà má fi ta jókà lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Ìbàdàn after six ni kó o máa kí irun nítorí pé tá a bá kírun tán ní six thirty o ò lè tí ì dá fèsì ẹni tí ń bọ̀ lọ́ọ̀kan o ò lè tí ì dá mọ̀ o ò lè tí ì dá mọ̀ kó o tó lè dá fèsì ẹni tí ń bọ̀ lọ́ọ̀kan mọ̀ yóò di to seven á di to seven àsìkò míì tún ń bọ̀ láìpẹ́ yìí tí ó tẹ̀lé àsìkò yìí tó ga sí pé after six tíyàn bá ti yọ lọ́ọ̀kan báyìí ó ti dá fèsì ẹ̀ mọ̀ pé lágbága ló ń bọ̀ yìí ó ti dá mọ̀ ohun tó ń pè ní galas ó ní bàkọ́ọ̀hù zulumatu layli fi subuhi bàkọ́ zulumatu layli fi subuhi àṣẹ́kù òkùnkùn òru alẹ́ ní àárọ̀ àṣẹ́kù òkùnkùn ẹ mọ̀ pé òkùnkùn ni a lò ní alẹ́ òkùnkùn yẹn ò wá ní sí ìtàn ń ta tánàbí ó ti kí ṣubú fún àwọn sọ̀hábà rẹ̀. àwọn obìnrin náà wàá rè tí wọ́n ma lọ sí ilé wọn. báàbùn mani adiraka mínàlì fàjìrì rọ́kìnà orí ọ̀rọ̀ ẹni tí ó bá báraka kan nínú ìrún alufajari ìrun ṣubúì ẹni tí ọba báraka kan nínú irun àlùfájàrí irun ṣubúì kí ni ìdájọ́ rẹ̀ Hadith 579 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله قال من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر Adi 579 Al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. A ní Adi Huraira látọ̀dọ̀ bàbá Huraira kí Allah yọ́nú sí. A ní Rasulullahi sallallahu alayhi wa sallam dágúdájú òjíṣẹ́ Allah sọ pé, Paul, man ni Adiraka mina subi raka. Ẹni tó bá bá rákà nínú ìrun ṣubúì ìrun ṣubúì rákà méjì ni ó wá bá rákà ẹyọ kan kábùlà àǹtàtùlù àṣàms síwájú kí òòrùn tó yọ nílùú yín fakọ̀dé adẹ́ráka ṣòbò ó ti bá ìrun ṣubúì nìyẹn ó kí rákà kan tán ìtumọ̀ rákà kan ni pé ó rùkú ó rùkú ó lọ bá rí oòrùn tó ṣe kíni tó yọ máa kírun ẹ lọ ọlọ́run ti gbà á wọlé. wàmàní àdéra karọ́kẹ́à minal asri ẹni tó bá bá rákà ẹyọ kan torí rákà ẹyọ kan kí nínú ìrun asri kọ́bùlà àwọn tẹ́gùrúbá shams síwájú kí oòrùn tó wọ̀ fakọd adiraka alẹ́ asr ó ti bá ìrun asr orí rákà kan kí lọ́wọ́lọ́wọ́ báyìí òun wọ̀ ní nǹkan bíi six thirty eight or six forty ó wá kí rákà kan orí rákà ẹyọ kan kí ní àsìkò yẹn òun bá wọ̀ kó sì wá mẹ́ta yòókù kún ọlọ́wọ́ gbà ní ọwọ́ rẹ̀. báàbùn mọ̀ní àdìràkà mínà sọ̀láàt rọ́kẹ̀á orí ọ̀rọ̀ ẹni tí ó bá rákà kan nínú ìrun hadith 580 àní àbí huraira rọ́díyàlọ́hù àníhù àná rasúlọ́lọ́hì sọ́lọ́lọ́hù aléìwọ̀sọ́lá kọ́ọ̀lù من أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة Hadith 580 nínú tíra Sọ̀híhù Àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá látọ̀dọ̀ bàbá Hùráírà kí Allah yọ́nú sí. Dájúdájú òjíṣẹ́ Allah àti ọlà máa ọ sọ pé, "Mọ́ ní mina sọlá ẹni tó bá bá raka ẹyọ kan nínú ìrun náà fàkọ̀dé adéraka sọlá ó ti bárun náà o tó bá bá raka ẹyọ kan nínú ìrun kan kí àsìkò ẹ̀ tó kọjá mọ́ ọ lọ́wọ́ ó ti bá ìrun náà nìyẹn tí ìbá já sí pé ànẹ́bì sọ báyìí sallallahu alayhi wa sallam ìdájọ́ táwọn àfáwàbá ìdájọ́ tí àwọn àfẹ́ẹ̀sìn ọba mú wá fẹ́ fún ẹni tí ò kí ìrun ẹ̀ parí kásìkò òrùn tó klọ́ọ̀kì mọ́ lọ́wọ́ ni pé ó rí ìrun rẹ kí wọ́n gbé sórí pé ó kí parí kásìkò òrùn tó parí so ó rí ìrun kí tọ́ba gásí pé ànẹ́bí ọba sọ ọrú àdíìsì ni òtírógò torí ń tá a sọ fún ọ ni pé ó kí ìrun parí kásìkò fi lọ ọ lọ́wọ́ fawailun laka n ta sọ fún wọn nu àmọ́ ní ìsìn ẹ̀tọ́ ló ń fẹ̀sìn ràn tó fi mọ̀ pé ẹ̀sìn yìí kò gba ọgbọ́n orí kò gba ọgbọ́n orí àdíìsì ọlágbára torí pé ó ti dé láòtú ẹ̀tọ́ bá ẹyọ kan at least a raka however má jẹ́ òjẹ́rù rẹ ni àdísì wúlò fún o má tẹ̀bà tí o rísì ni pé àdìsí mi ń bẹ tó sọ pé lára ọ̀nà tá a gbà dámù náà fìkì pé àsìkò ìparí ni ó dé mọ́sálásí àsìkò ìparí kan ni ó dé mọ́sálásí ni kí ní kí ẹyẹ ń àmì mùnáfìkì ni ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sí ọ once a while ànẹ́bì ti paasi ẹ̀ ẹ̀ńtà ànẹ́bì ti paasi kọ́ lè mọ̀ pé gbogbo àfáàyè ò tànàbì gbogbo àfáàyè bẹ̀rẹ̀ lórí Abubakar títí dé àfá àti ọwà kẹ́yìn káyé tó parẹ́ apákọ̀ gbogbo wọn wọn ò tó ànẹ́bì kan sọ̀ǹtà ànẹ́bì sọ yìí fáínà nìyẹn pé tó bá ti rí rákà ẹyọ kí nínú ọ̀pá àrùn rẹ kásìkò kásìkùnú tó óvà mọ́ ọ lọ́wọ́ ok o ti rí kí náà nù. wàyí pẹ̀lú yọ̀ǹda lọ́ọ̀ tíra àsọ rí. afẹ́sọ̀rọ̀ afẹ́sẹ̀ kí ni. afẹ́ sọ̀rọ̀ wo bí tá a sọ̀rọ̀ sí five ac.